bí òréré ayé ọlọ bí ọ̀pá ìbọn àtòrìláyé àtòrìsẹ́wẹ̀jẹ́wẹ̀jẹ́ dúníyàn yóò dúró sánsánsánsán ayé ń dagun ẹ̀dá òsì fura ànísí àtòrìláyé tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ayé ń yí gbirigbiri bí odó ìgbà lásọ ìgbàlẹ̀wù ìgbà kan lòdèrè kókò ńlé lọrin sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé báyé bá wá yíkan ọ̀dàkùn mọ́sọ ayé dà àtòríláyé o kò dúró sójú kan oṣù òfúfura ọ̀yẹ̀yẹ̀yẹra wò kẹ́ni ó wo ń tẹ́ni tì wájú kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùn dùn ọ̀nà tó mọ́ parangandà tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gba abẹ́rẹ́ ibì kankan àtòrí o ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni sèǹtì takúkú léegun ọdún tọ́mọ alágbà òwúrà lápá fi mú kọ́ yan gan àbí kí la ní tẹ́nìkan ènì rí kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri báyé bá kọjú sí ọ̀tá báyé bá kọ̀yìn sí ọ̀tá àníṣẹ́ bó bá wá kù wọ nìkan ọjẹ́ yà á ara rẹ pa àtòrí láyé o ṣe ní lò síwájú lò sẹ́yìn ayé tá a lùgọ̀dẹ̀ ń àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wu ni a sì tún ń jayé níjẹ ìyàwálù bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wa ẹnìkan ò lè mú wa nbí ńláyé bá lanu kótó ayé lanu kótó ayé sọ̀rọ̀ ó pòwe ayé látòrí ni mí o àtòrí láyé ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa ká tó wí ká tó fọ̀ ayé tó ti fi gèdè ó bá kó wa dà ẹ̀yìn ẹ àrònú sọ̀rọ̀ yìí o tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o páyé àtàtòrí ẹgbẹ̀ra ni bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. ló sẹ́yìn ní àtòríláyé o àtòríláyé o àtòríláyé o tó bá lọ síwájú àtúnlọ sẹ́yìn ní àtòríláyé o àtòríláyé o àtòríláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o àtòríláyé o àtòríláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú báwo ni. mo wà bọ́lájí mo ti wá ẹ nínú ilé náà mi ò rí ẹ ń bẹ̀ mo fi ní kí n sáré wá wo ẹ lẹ́ǹkulẹ̀ bí báyìí kí ló ń ṣe tó dá jókòó sí bí báyìí. mo ṣẹ̀ṣẹ̀ fọṣọ tán mo á ní kí n relax bí díẹ̀ ni. mo ṣẹ̀ṣẹ̀ fọṣọ tán ló wá dá jókòó bí báyìí. mo kàn jókòó síbi pé kí n relax ẹ̀ níbi ìfẹ́ wọnú inú ilé ó rùn sí mi. Ah, nínú ilé ẹ̀ tó rùn sí ẹ bọ́lájí ó dẹ̀ ní pé kò sí nǹkan kan tó ń ṣe ẹ́ ló ń fọwọ́ nojú lẹ́ẹ̀mẹwàá. nǹkan ló kó sí mi lójú o. ọ̀dà tí kò bá sí nǹkan tó ń ṣe já wọlé lọ. nínú ilé rùn sí mi fresh air wà ń bí jẹ́ kí n jókòó síbi gba fresh air. Yétúndé Yétúndé ṣé ọ̀rọ̀ ara mi kò tó rò ni ìwọ náà wò mo lò odidi ọdún méje ní yunifásitì asu strike ó gba tiẹ̀ mo tún lo ọdún kan fún youth service nígbà tí mo ṣe tán mo wá tún lo odidi ọdún méjì tí mo fi ń wáṣẹ́ láì ríṣẹ́ ṣé èyàn ò tó rò ni tá a bá tún máa wò ó tí n bá fẹ́ jẹ ìwọ ni bí mo fẹ́ mu ìwọ ni mo fẹ́ raṣọ sọ́run ara mi gan ìwọ náà ni tọrọ kọ́bọ̀ tí mò tún ná ìwọ ni ah ètùdé ìgbà wo ni mo fẹ́ ṣe gbogbo eléyìí dáa. Eh? ó wá lọ́rọ̀ ara mi kò tó rò ìgbà mo fẹ́ ṣe dà. ọ̀làjì èmi lè máa sọ fún ẹ pé kó má máa ro irú ọ̀rọ̀ báyìí náà ó ṣe wá ń ronú bí ọmọdé báyìí náà kódà ìwọ náà wò ó sọ fún pé o lọ sí skul o ṣe tọ́ o ò ríṣẹ́ ṣé ìwọ ọmọ iye àwọn ẹgbẹ́ ẹ̀ tẹ́jọ lọ sí skul yìí tó yẹ pé ìgbẹ̀yìn ẹ̀ ikú ni ó ṣì wà láyé ó wá ń bi ọlọ́run léèrè pé kí ló yẹ tí kò fún ẹ níṣẹ́ Bọ́lájí wo sórí ọlọ́run tó dá ẹ ó máa pèsè iṣẹ́ fún ẹ ó máa pèsè iṣẹ́ tiẹ̀ fún ẹ náà àti pé mo sọ pé èmi ni mò ń tọ́jú ẹ tí mò ń ṣe gbá mò ń ṣe tọ̀hún ṣé mo complain pé ó ti sú mi ni àbí mo sọ pé ó ti pọ̀jù fún mi láti ṣe ni náà Bọ́lájí mo sọ pé kó má máa ronú àwọn ọ̀rọ̀ báyìí má máa rò ó akókó dà. ọkọ ní kí n máa rò ó ní kí n máa rò ó ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù wo mí náà mi kì í ṣe ọmọ kékeré mọ́ ìgbà mo fẹ́ ṣe gbogbo eléyìí dà ó ní kí n máa rò ìgbà mo fẹ́ ṣe dà. Bọ́lájí Bọ́lájí wẹ́ ó mọ̀ pé kò sí mo ṣe máa sọ̀rọ̀ ẹ̀ fún ẹ tí wàá jáwọ́ ń bẹ̀ àbí kí la tún fẹ́ ṣe báyìí. ó dà tó máa ṣẹlẹ̀ ni pé sí ìtò mọ̀ pé òní fọkàn kúrò nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bóyá kò tẹ̀lé mi lọ sọ́dọ̀ àáfà kan báyìí torí pé ìgbà tèmi náà ń wáṣẹ́ ọ̀dọ̀ àáfà yìí ni mo lọ tọ́lọ́run fi dá mi lóhùn àti pé ọ̀rẹ́ mi kan ló mú mi lọ síbẹ̀ bóyá kò tẹ̀lé mi lọ síbẹ̀ wọ́n gbàdúrà fún ẹ. Yétúndé orí pa aláìda èèyàn ni ẹ bẹ́ẹ̀ ni mo wà nínú ìṣòro báyìí látijọ́ ò dẹ̀ mọ tó jẹ́ pé tó bá mú mi débẹ̀ tó bá máa fi ṣàdúrà fún mi màá ríṣẹ́ ò dẹ̀ mú mi lọ síbẹ̀ okòkò ah o ah, ah, ah. disappoint me hmm. ah ah Yétúndé. Ọlájí kìdẹ̀ kí wá ṣe bẹ́ẹ̀ o ó mọ̀ pé ayé le ìtúrẹ́ mi ò fi sọ fún ẹ látijọ́ yìí torí pé tí má sọ fún ẹ mi mọ irú ojú tó máa fi wò mí ó lè fojú wò mí bí gẹ́gẹ́ bí àwọn obìnrin tó máa ń tọ́jú bọlé káàkiri nítorí èmi ò fi sọ fún ẹ ó dáa má bínú ṣó ti gbọ́. wọn ló kàn ń sọ pé bóyá màá máa rò pé òun tójú bọlé ṣebí kí tèmi ṣáà ti dáa ni ṣebí kí tèmi ṣáà ti dáa ló fẹ́ mú mi lọ síbẹ̀. Hmm. Ah, ah. nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé síǹsì ó ti gbà láti lọ sí ọ̀dà àfá yìí bóyá tó bá ti dọ̀la ká jọ lọ síbẹ̀. a ṣe lè lọ nísìnyìí ah, tó bá yá kò tún pẹ́ mọ́ hmm. a ṣe lè lọ báyìí ṣe pé o ti rẹ́ láti lọ. búrẹ́dì akíní eégún mi ṣe tó lè farọ́ jò. bẹ́ẹ̀ èmi náà mi ṣe nǹkan kan lé tó lè mú ní kí wọ́n bá ṣe é díẹ̀ tó bá mọ̀ pé o ti yẹ ẹni kọ́kọ́ máa. àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. ẹ jìnnà sí mi jù. àfa ẹ má bínú ẹ wo mo travel ní ìtúrẹ̀lẹ̀ fi rí mi ẹ mo ìṣèlú náà mo wá ní kí wọ́n yọjú sí mi ẹ̀jẹ̀ má bínú. ẹ pé mi bó lọ. àdùpẹ́ àlàáfíà ni. ẹyin ṣé ò sí tí mo fi rí yín. ẹ wà fà kó má bàa sí náà ni mo fi wá rí yín ṣé rí arákùnrin tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí orúkọ rẹ̀ ni Bọ́lájí àti pé wọ́n tún wá jẹ́ ọkọ àfẹ́sọ́nà mi ṣùgbọ́n ìṣòro kan ló jẹ́ kí mo mú ọ wá síbí báyìí ẹ wò ó bí ọdún méjì sí mẹ́ta sẹ́yìn tí wọ́n ti parí iléèwé gíga wọ́n wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ kò síbi kíbi tó wáṣẹ́ dé tó máa ń bọ́ sí i ah, èmi náà wá wò ó pé ah, nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣojú lásán mo fi sọ fún un pé kí n wá sọ́dọ̀ yín mo dẹ̀ mọ̀ pé kò sí ohunkóhun téèyàn bá mú wá sọ́dọ̀ yín tó lóun kì í ṣe torí ẹ̀ la fi wá sọ́dọ̀ yín àfa nígbà ìjẹ́ tí wọ́n mú wọn wá sí ọ̀dọ̀ mi àfa Adébáyọ̀ ọ̀rọ̀ wọn ti dà arákùnrin ẹ̀lẹ́ hmm. ọmọ tó kú gbóògùn èyí tí òkú náà ó gbóògùn kó tó di pé àá bẹ̀rẹ̀ ohun gbogbo ẹ jẹ́ kọ́kọ́ wọ wà láàfíà arákùnrin. He did not write a mistake hídínà síráta mùsítẹ́kìmù hídínà síráta mùsítẹ́kìmù ọba afinimọ̀nà ọ̀nà ọlọ́run. Allahu Akbar Allahu Akbar ha arábìnrin yìí tó dé ìlágbára pọ̀ lóòótọ́ arákùnrin Bọ́lájí wọ́n kàwé wọ́n fi wá ìmọ̀ wọ́n fi wá òye ṣùgbọ́n ṣùgbọ́n tó wà níbẹ̀ ni pé àwọn ẹ̀dá ká tó gbé ìgbésẹ̀ láyé ó yẹ ká béèrè lọ́wọ́ ẹlẹ́dàá nítorí pé orí ẹni ní mọbi tẹ́lẹ̀ tó ń gbẹ́sẹ̀ rè nítorí ìdí èyí ẹlòmíì tó yẹ kó máa kiri búrẹ́dì tó bá ń ta pure water kà á ní ọ̀nà àbáyọ ẹyin ẹ kú oríire kò sí kankan tó ṣe arákùnrin Bọ́lájì ó kàn jẹ́ pé ibi tó ń fojú sí ọ̀nà ògbàbẹ̀ ni ah. bẹ́ẹ̀ ni ọ̀nà ògbàbẹ̀ ni mm-hmm. awuyewuye ọ̀rọ̀ tí mò ń wí bọ̀ látàárọ̀ náà ni wípé arákùnrin Bọ́lájì ẹlẹ́dàá wọn ò rọ̀ mọ́ ọ̀nà tán fẹ́ gbà ah. bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ òun lẹ́lẹ́dàá wọn rọ̀. àfa ẹ jọ ọ̀rọ̀ yóò yé mi. iṣẹ́ ọwọ́ tí mo wá ń sọ yìí ó póríṣiríṣi ẹ ṣe mọ̀ pé iṣẹ́ ọwọ́ mi wà téèyàn bá ń kọ èèyàn á máa rí gínígíní tí ó wà ní ìmọ́tótó wà láìtàláì small be láì. Like tó bá ṣiṣẹ́ wọn ò lè lo àlùyọ ń bẹ̀. iṣẹ́ ọwọ́ tó bá kádàrá wọn mu ò ní ò ní wípé iṣẹ́ tó jẹ́ pé kò sí ìgbà tó ń bá wá wọn dé ibi iṣẹ́ wọn wọ́n mọ̀ wà ní ìdọ̀tí lójoojúmọ́ ni ní àwọn bí iṣẹ́ fẹ̀yìnbolẹ̀ kankan wàláìtàláì tó bá yẹ lè ṣe iṣẹ́ yìí wọ́n lu àlùyọ kò wá sí iṣẹ́ kò wá sí nǹkan tí ẹgbẹ́ wọn bá gbéṣe láyè báwọn ní bá wọn gbéṣe ó jẹ́ bí ó ṣe jẹ́. iṣẹ́ kí n máa kọ́ṣẹ́ lẹ́yìn ìgbà tí mo ti lò bíi ọdún méje ní yunifásitì pẹ̀lú strike àti service tí mo ti wá lò ọdún méjì tí mo fi wáṣẹ́wáṣẹ́ tí mi ò rí lẹ́tún ní kí n lọ kọ́ṣẹ́ àáfà Yétúndé ò gbọ́ nǹkan tá a fa àṣọ ni. ẹ wò àfa ẹ jọ ẹ bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. èmi ò sí nínú aláàfíà tó ń purọ́ jẹun èmi àfa Adébáyọ̀ bó bá ṣe rí ni mo ṣe máa ń sọ mi ò bá wọn parọ́ rí. mi ò lè máa kọ́ṣẹ́ kankan at this age tó ah, ah, mo fẹ́ kọ́ṣẹ́ dà. Bọ́lájí ah, mo sọ fún ẹ pé tó bá ti tọ́dọ̀ àfa ohunkóhun tá àfa bá sọ fún ẹ ni kò gbà kí ló ṣe náà. tó ń bá dé àfa ẹ ṣeun ṣe ti gbọ́ ẹ ṣeun ẹ wo àfa ẹ má dá lóhùn já máa lọ. bó bá ṣe wá jẹ kẹjẹ ń gbọ́ èmi náà máa fi àdúrà tì fún yín ó dàbọ̀. àtòrí láyé o àtòrí láyé o síwájú àtúntò sẹ́yìn àti ayé. ṣó ẹ̀ tí kò bá kiri látàárọ̀ látàárọ̀ kó gàwá dé kí n lọ pariwo lé mi lórí kí lè wá bí fún. ọgbẹ́ ti ṣe yẹ fún wa ọgbẹ́ ní láti látàárọ̀ ẹ fi ṣe yẹ fún wa. òkè lọ lè tó bẹ́ẹ̀ ní ìsìn máa pínṣẹ́ máa pínṣẹ́ ẹ wẹ dápẹ́ máa sọ̀rọ̀ yín lọ́jọ́ iṣẹ́ wo láti ìṣèjú nínú ìsọ̀nà ìpín máa máa pínṣẹ́. ẹgbẹ̀sọ̀ orí dèrò ní ìgbà sílẹ̀ ẹ̀ẹ́kọ́ bá kí ní látàárọ̀ ẹ̀ tún lè ó ga o. ẹ ká sọ. ẹ ká sọ. ẹ ká sọ. ẹ ká sọ. ẹ jọ ọ̀gá ni mo. ọ̀gá tí ò sí o. kò sí. ìbò ni ó tó ìta sí ká lọ́ba yín ṣe bẹ́ẹ̀ ìbò ló wà. ó tó mi mo kàn fẹ́ lọ́ọ̀gá mi máa ń lọ. ìbá mi ẹ lọ àwọn onídùn kò síbẹ̀. ó yẹ kọjú mọ́ jẹ́jà rẹ ẹ pẹ̀lẹ́ o inú mi wá rí sá. ṣé ẹ rí àwọn ọmọọṣẹ́ mi bẹ̀rù. mo pàdé mọ òun náà lọ sọ pé ibi ilẹ̀ wa. ẹ ṣé kò sí. kò sí nǹkan kan sá. ẹ jókòó sà ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí graduate ni mí mo ti parí ilé ìwé ẹ̀kọ́ gíga ó ti tó bí ọdún méjì wáṣẹ́wáṣẹ́ mi ò rí ṣe mo fi rò pé kí n wáṣẹ́ kọ́ ìgbà tí mo wá rò lọ tí mo rò bọ̀ iṣẹ́ mẹkáníìkì yìí ni ó wù mí lọ́kàn láti kọ́ ìdúró ẹ̀ ni mo fi ní kí n wá rí yín sà. ẹ parí iléèwé gíga kò ṣiṣẹ́ ah! ọmọ sí o lákọ̀ọ́kọ́ mo kì í ẹ kú oríire ah, ẹ kú oríire o ẹ sì kú ọgbọ́n pẹ̀lú làákàyè ṣe rí irú yín báyìí pọ̀ nígboro wọ́n pọ̀ tán fẹsẹ̀ gbálẹ̀ kiri tán fẹsẹ̀ gbálẹ̀ kiri tán ò pe àrò àti ọ̀dọ̀fín inú wọn kàn bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pe àrò àti ọ̀dọ̀fín inú yín kó yẹ kẹ́ ẹ wá kan ṣe kọjọ́ tó lọ ẹ wúrọ̀ àwọn tán fẹsẹ̀ gbálẹ̀ o gbẹ́wúrẹ́ bá sọ̀rọ̀ ládùúgbò wọn bi léèrè bá díẹ̀ bá sọnù wọn bi léèrè nígbà tí ò níṣẹ́ ọ̀lẹ́ òrónú ṣùgbọ́n mo kì í Ah, ẹ kú ọgbọ́n ah, iṣẹ́ tẹ wá ń wò yìí iṣẹ́ wa ò le ṣùgbọ́n àwọn nǹkan àwọn èèyàn kan náà kàn fojú dára kó le kò le rárá ṣùgbọ́n mo ṣe ń wò yìí iṣẹ́ sì lè ṣiṣẹ́ ìbáyìí. mo ti pinnu mo ti pinnu lọ́kàn mi láti ṣiṣẹ́ yìí nítorí ẹ̀ mo fi tàn yín wá tí mi bá ṣe tán láti ṣe mí ní wà. mo fẹ́ kẹ́ ẹ wo ìgbà tí ẹ pàdé àwọn ọmọ òun tẹ ní ẹjú ìbí fún ìpẹtẹ wá bá mi wí ẹ ṣàkíyèsí ọmọ kékeré kan láàrin ara wọn láàrin wọn báyìí ẹ̀bẹ̀ ni ṣe rí ọmọ òun tèmi ọba ti sí nílé ọmọ ní mọ ṣalákòóso orí iṣẹ́ ìpátá ọmọ kékeré o ẹ wá máa gbọ́ o irú ọmọ tó bá wá pè yín pé kẹ́ ẹ bóun ra ń jẹ wá lásán tó gbá bọ́ọ̀lù yín lọ́wọ́ ẹ dákun sẹ́ lè lọ. má lọ ẹ mọ èèyàn tí èèyàn bá ti bá lẹ́nu iṣẹ́ òun náà lọ̀gá ẹni àmọ́ á lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ẹni tá a bá bá ń di sẹ́lọ̀ gẹ̀ẹ́ ni lóòótọ́ ni ṣùgbọ́n àwọn ọ̀sọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ kan wá wà nídìí iṣẹ́ yìí àwọn ọ̀sọ̀rọ̀ ni wípé èèyàn tí ó bá kọ́ṣẹ́ tí àyè kò gbọ́dọ̀ àdá ara rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ ó tún gbọ́dọ̀ jẹ́ olóyè lónìí ó sì gbọ́dọ̀ láforítì torí èèyàn tí ó bá láforítì tí ń wá òní tẹ́ lọ́wọ́ bọ̀rọ̀ ṣẹ́ṣẹ́ ń dé ọ̀rọ̀ mi ẹ gbọ́dọ̀ láforíjì pàtàkì jù bẹ̀ ni wípé tẹ́ bá wa kọ́ iṣẹ́ yìí ẹ san owó iṣẹ́ ẹ san owó iṣẹ́ owó iṣẹ́ tẹ́ ẹ sì san yìí twenty thousand naira twenty thousand naira yìí a wá lè fún yín láǹfààní kékeré kan torí ìka ọ̀dọ́gba a lè fún yín láǹfààní kẹ́ ẹ san owó lẹ́ẹ̀mejì kẹ́ ẹ san lẹ́ẹ̀mejì torí gbogbo wọn tẹ́ ẹ wo tẹ́ ń bá ń bẹ̀ kì í sódì dílẹ̀ ní gbogbo wọn kó wọn wá bí àbí kò yé àǹfààní tá a lè fún ìnà kẹ́ ẹ san lẹ́ẹ̀mejì. sà gbogbo òfin àti ìlànà tẹ́ ẹ là kalẹ̀ ló yé mi àmọ́ kọ́kọ́rọ́ kan tó dàbẹ́ ní pé o fẹ́ ba ẹyin ajá jẹ́ òun lówó tẹ́ ní kí n lọ wá wà kò síṣẹ́ lọ́wọ́ mi ibi mo ti fẹ́ rí twenty thousand naira. tibitẹ ti fẹ́ rówó ìyẹn ọ̀kan ilé iṣẹ́ ti à ń bí torí ntẹ̀yàn bá jìyà fún ntẹ̀yàn bá jìyà fún báyìí ní pẹ́ lọ́wọ́ ẹni òun àjìyà fún ntẹ̀yàn bá jìyà fún èèyàn ní mọ bí ó ṣe lò yọ kàn ló rádaràda ní àbíkò yẹn fún díẹ̀ yìí ẹ gbọ́dọ̀ wá owó láti wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ yìí láì jẹ́ bẹ́ẹ̀ mi ò rò pé ọ̀rọ̀ wà nìyẹn. èmi náà jìyà àti kékeré àti kékeré pé ní sí báyìí náà ti dùn mí sí ìdíṣẹ́ yìí ó wu ó wu ọ̀rẹ́ ó elédùnmarè ló fojú gun sí àjò lóòótọ́ mo kéré ṣùgbọ́n èmi ni mo mo san mo jẹ́ alákòóso lórí iṣẹ́ sọ̀rọ̀ mi yé oyè mi ṣe rí nù. ẹ ṣe gan bó bá ṣe jẹ́ màá tún màá tún yọjú sí ẹ ṣe gan sàn ṣú àlà ẹ ṣe gan sàn ṣú àlà. àtòrìláyé o. ẹ má o. tó bá lò síwájú bá sẹ́yìn dákun ẹ̀ parí ọwọ́ alájà jára yìí ń lọ o. àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú àtúntò sẹ́yìn. gbogbo mechanic workshop tó wà nílùú yìí òun ni mo rìn ká lónìí. at the end of the day mo ṣáà débì kan mo rí ọ̀gá abẹ mo bá sọ̀rọ̀ mo ṣàlàyé bí mo ṣe jẹ́ fún un pé mo ti parí ètò ẹ̀kọ́ gíga mi mo ṣe àròjọ fún un bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó bá ní kò burú wípé òun gbà mí kí wàá máa kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ wọn ló bá bẹ̀rẹ̀ sí tó gbogbo òfin àti ìlànà wọn kalẹ̀ ó ní ló bá jẹ́ ti òfin àti ìlànà bí wọ́n ṣe ń ṣe ìyẹn ò kì í ṣe problem àmọ́ etí a ti bá pàdé ní gbàtà wà school àmọ́ ètò bíi pabambarì bẹ̀ ni pé. Pe ó ní mo máa san owó ẹ̀kọ́ṣẹ́, ah, owó ẹ̀kọ́ṣẹ́. Ọ̀gá, èló wá ni owó ẹ̀kọ́ṣẹ́ o? Ìgbà tó máa fi san, ó ní twenty thousand naira ni owó ẹ̀kọ́ṣẹ́. Ibo mo ti fẹ́ rí twenty thousand naira? Bó tilẹ̀ jẹ́ pé ọ̀gá yẹn sọ pé tí mo bá rí ten thousand naira náà, mo lè kó wá kí n fi máa bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá ti wá di bí oṣù méjì oṣù mẹ́ta lẹ́yìn ẹ̀ kò lè san balance tó kù àti twenty àti ten thousand ibo mo fẹ́ wá sí ẹ Yétúndé ibo mo fẹ́ wá sí ah! gbogbo ẹ wá tójú sí mi báyìí o. Hmm. Ọlájí ó ní pé ibi tí o ti fẹ́ lọ kọ́ṣẹ́ wọ́n ní pé wàá sọ twenty thousand naira àti pé wàá kọ́ sọ ten thousand naira tẹ̀wọ̀n wá balance wọn. èmi náà mọ̀ pé kéèyàn tó kọ́ṣẹ́ èèyàn máa sanwó ni mo mọ gbogbo ẹni mo ti mọ rẹ́dì àti pé mo mọ pé ò lè nírú owó bẹ́ẹ̀ tó máa fi sọ àti pé gbogbo ẹ̀ ló yé mi Bọ́lájí ṣó ti gbọ́ wo nǹkan tó máa ṣẹlẹ̀ nísìnyí pé wàá dúró títí di ìparí oṣù yìí ni bẹ́ẹ̀ ni torí mo ṣe wáyì mo ní three thousand naira lọ́wọ́ tí mo lè fún ẹ ṣùgbọ́n mo á fẹ́ kó o dúró so that máa ti gba eight thousand naira yẹn màá lè add mọ́ three thousand naira yẹn fún ẹ láti bá náà lọ so that wàá lè fi lọ sọ ten thousand naira ná kó o fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Yétúndé mhm. ìyẹn nípò tó ń ṣèlérí fún mi pé tó bá ti dé parí oṣù yìí wàá kó ten thousand naira yẹn fún mi kí n lọ fi bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Yétúndé ah! mi ò mọ iye ọ̀rọ̀ tí mo lè sọ láti fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bọ́lájí ah, kò tọ́pẹ́ náà kí ló dé tó ń dúpẹ́ dúpẹ́ báyìí náà wo ọlọ́run lọ́ba ló yẹ ká máa fún ní gbogbo ọpẹ́ o ṣó ti gbọ́ gbogbo nǹkan tí mò ń ṣe kì í ṣèmi ni mò ń ṣe ọlọ́run ló ń ṣe ṣó ti gbọ́ àti pé mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo mọ̀ pé tí òun náà bá ti rí iṣẹ́ yìí tí gbogbo nǹkan lọ déédéé òun náà ní ìdùnnú tèmi náà nà ẹ́ kí làwa fúnra wa fún má wọrí ṣó ti gbọ́. ẹ kò sí problem ìmọ̀ àníṣe ló dé parí wo Bọ́lájí kó tó dé gan mo ṣẹ̀ṣẹ̀ parí oúnjẹ kan ní kíṣì mo ṣe ewédú àti ọbẹ̀ ata ṣùgbọ́n mi ò tí ì ro àmàlà mo ṣì ní bùbí méjì sínú yàrá nínú kíchìn bóyá kí n lọ mú wa sáré jẹ kúkú máa lọ sí wàá àtòrí láyé o àtòrí láyé o tó bá lọ síwájú àtúntò sẹ́yìn. hello guys Russ ẹ káàbọ̀ kí ló ń ṣẹlẹ̀ mí báyìí kí ló dé ẹ parí mọ́tò mi. mo máa ṣe é nìṣe. where's your boss. boss. yes your boss. boss. yes bọ́ọ̀sì wà lára ni. wọ́n bá báyìí ṣe tó máa tó kù tó máa tó fi sí náà lọ́ba yín rà ń gbòòrò yẹ. bọ́ọ̀sì ni. bọ́ọ̀sì ni. what's all this? mo ní ọ̀gá ẹ̀jọ̀ bọ́ọ̀sì ọ̀gá ẹ̀. ọ̀gá ẹ̀ pèlè ní bọ́ọ̀sì. ọ̀gá. ọ̀gá o. ọ̀gá. àmì ṣoṣo ẹ̀sìn máa ṣe plọ́ọ̀gì dèrò. bye bye bye bye bye. hey this man come over here come over here come over here what's your problem? tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ mi lórí ẹ àbá náà kọ mi sílẹ̀. ẹ̀kọ́ ẹ̀kọ́ sùúrù ẹ̀kọ́ sùúrù owó ara mi ni mo fi ń lọ ra nǹkan nǹkan tí bàdé àti mútọ yìí ọwọ́n gan ti ṣe díẹ̀ ọ̀rọ̀ ti gba sùúrù báyìí o. kí ló ń sọ̀rọ̀ àgbà mi sọ̀rọ̀ ṣé mo ní mo pè lọ́wọ́ ẹ̀ pé lòun ló oníkì ní sùúrù that's what you told me. ọ̀rọ̀ tó délẹ̀ ti gba sùúrù. hey Mr. Man the way I just look at you you are not serious at all. Yeah, you must be a fool. You too, you are a fool. You call me fool? Ah, ẹ má sọ bá ma gbogbo ìbọn ni ò pọ̀ àmọ́ sẹ́rí fúlù mo pọ̀ ọ̀gá mi ò fúlù láíláí ò fúlù o ẹ wà kọ́ ọ̀gbù láíláí. Elusa, take it easy now. Eh? At least we are trying to explain to you that we are fixing your vehicle. Only that there is a part we don't have and we've asked one of our boys to go and get it. You have to take it easy now. Eh? Explain what? What you are trying to explain? For me? You abandon my car here? You want me to be looking at you people? Just waste my time! I can't tolerate those things. You have to take it easy. For the fact that you see us like this does not mean you can talk down us just like that. And ah, you have to take it easy. You are working on your vehicle. Hey. Ah, not ready to hear anything from you. I give you two hours. You must help me to complete my, my, my, my work. Not so. Ah, ah. ọmọ báwa náà kò tó. Stop bẹ ṣe ni mi máa. graduate. graduate. mechanic. ṣé ó jọra wọn ṣá ṣé rí bí mo ṣe wà yìí mo ọdún mẹ́rin o pọ̀ tí mo lọ ṣe ọdún mẹ́rin ṣùgbọ́n mọ́ gbogbo strike tá à ní school ló ṣàlùjẹ méjì mo wá lọ sáàbù ọdún kan ìgbà tí mo ṣe tán mo fi odidi ọdún méjì ìlú wáṣẹ́ ìgbà tí èmi náà lẹ́wọ̀ àìsọ́tù tí mo rì sósì wọ́n á jẹ́ kó yé pé ṣe ẹ̀rọ tí mo lọ Anyway, we need to see you. I give you my card. This is my car. Anytime, call me. Tètè bá ń parí mọ́tò mi fún ọmọ onímọ̀ àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú a tún tún múra fún àjẹkẹ́ ẹ sọ nǹkan tó bá fẹ́ bá mi sọ. tí mo fẹ́ rí yín fún òòlè àkókò náà mo ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú owó tẹ́ fún mi lọ́jọ́ sí yẹn in fact owó yẹn ó bá tí mo fẹ́ lò fún gan ọdún pẹ̀lú ọ̀yìn pẹ̀lú àwọn àbùkún yìí. tẹ̀tún wá rí àkíyèsí kékeré kan tí mo fẹ́ pè é sí. kí nìyẹn. ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ṣàkíyèsí nǹkan pé ẹ̀yin àti lọ́ra bọ́lájì hmm. ọ̀rẹ́ yín yẹn hmm. mo rí i pé wọléwọ̀de yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti fẹ́ yàtọ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ ọ̀rẹ́ yín ni wọ́n bí mi ṣe mọ̀ tẹ́tẹ́lẹ̀ ń ṣe wá di pé tó ti ń yàtọ̀ ń sẹ́yìn kò ó rú mi lójú díẹ̀ ẹ̀wẹ̀ ẹ má sì mí gbọ́ o ó ń ṣe pé bóyá mò ń sọ yín but mo fẹ́ kẹ́ mọ̀ pé ọkùnrin lèmi náà wọ́n lè máa ń sọ pé olè lọ́mọ ẹsẹ̀ olè tó lórí àpáta ṣùgbọ́n ọkùnrin lè ṣe èmi lè sọ fún yín because lẹ́nu jẹ́ mẹ́ta yín tẹ̀sí fún eh, ẹ̀gbọ́n yẹn owó tí ń pọ̀ jù ẹ̀yin náà wò sẹ́yìn ìgbà tí wọ́n wá jọ sí tẹ́ lọ síbi alájò ẹ̀yin lẹ́ àfọ́ ìdòwú ó tún yá wọn tún wá pé iṣẹ́ kan ẹ̀yin náà tún ṣe wọn pé tí wọ́n rántí pé táǹgbà yẹn mú wá báyìí pé ní kẹjá mi ní owó pé kẹfún mi lówó kọ̀ọ̀gan ni níjọ́ yẹn tẹ́sọ pé ní kò sówó kan lẹ̀ wọ́n mọ̀ pé ní owó yẹn àwọn náà tó fẹ́ lẹ́tọ́ náà fún àǹtí mi díẹ̀díẹ̀ nítorí ọkùnrin burú mo sọ fún nìyẹn ó máa jẹ́ pé kàn máa náwó fún wọn sẹ́yìn so at the end of the day wọn máa já sí kolobo wọn kàn máa kọjú sòrò alẹ́. Hmm. Hmm. kọ́ládé àṣírí ah, ah. ọ̀rọ̀ báyìí ló ti ń fi sínú látijọ́ yìí ah, ó ṣe ṣé o wá rí kọ́ládé tó ń sọ yìí kí dẹ̀ kí n ṣe ọmọ burúkú rárá o ṣe mọ bẹ́ẹ̀ Bọ́lájí jẹ́ ọmọ tó yẹ pé ó dáa lọ́kùnrin àti pé mo ti mọ Bọ́lájí nìsín ó ti lọ sí ọdún mẹ́ta sí mẹ́rin kò dẹ̀ tí ì wo irú ìwà bẹ́ẹ̀ sí mi rárá tọ́ Bọ́lájí yìí ó dẹ̀ nífẹ̀ẹ́ mi gan-an ni ó nífẹ̀ẹ́ mi gbogbo ìgbà tá a ti wà together kò tí ì ṣe nǹkan tó jẹ́ pé ó bí mi nú rí kò tí ì ṣẹ̀mí mo dẹ̀ mọ̀ pé ọlájú ò ní lè wù irú wa bẹ́ẹ̀ kò ní wù sí mi rárá àtọ̀ kò ní ṣe bẹ́ẹ̀ ṣó ti gbọ́ kí ṣe bó ṣe rò ó kí ṣe bẹ́ẹ̀ lórí ṣó ti gbọ́ ṣùgbọ́n mo dúpẹ́ mo dúpẹ́ kò ní ṣàbúrò rẹ̀. lọ mo ti gbọ́ tí ṣùgbọ́n ní tèmi sàn tẹnumọ́ nìyí pé ẹ sá rọra sí i èmi mi ò ní dá kí nǹkan tó wà burúkú wá ṣẹlẹ̀ sí i hmm. èmi kò ní láìkẹ́. ó ṣàbúrò ìjà mo ti gbọ́ ṣé gan-an mo fẹ́ sáré jáde nísìn pẹ̀lẹ́ ṣáàṣì wà àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. ni mo pe gbogbo yín èmi ni mo pe yín mo ní ọ̀rọ̀ kékeré kan tí wọ́n bá ẹ sọ ọ̀rọ̀ kékeré ẹ wo kí n má parọ́ fún yín lásìkò tí bọ́lájí bọ́lájí tó débí ah iléeṣẹ́ máa ń lọ wájú mọ̀ ní kọ̀mọ́ rẹ yín ìmọ̀ràn kékeré kan tí mo fẹ́ gbà yín ni wípé mo fẹ́ kẹ́ ẹ fi mú fínlẹ̀ kẹ́ ẹ wò ó látìgbà tí bọ́lájí ti débí látìgbà tó ti débí iléeṣẹ́ ìròkè ní kọ̀rẹ́ yìí ṣé ń gbọ́ èmi gan alára mò ń rìn mọ́ ń yan aṣọ ọrùn mi padà àbí òye yín mo wá fẹ́ kẹ́ ẹ wo àwòkọ́ṣe rẹ̀ ó tún ṣe jẹ́ onímọ̀ tó jẹ́ graduate tó jẹ́ graduate mo fẹ́ kẹ́ ẹ wo àwòkọ́ṣe rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́ ẹ sẹ́ni pé ó tẹríba fún yín ó tẹríba fún mo fẹ́ kẹ́ ẹ fún un náà lọ́wọ́ kẹ́ ẹ fún lọ́wọ́ rẹ̀ ṣe ti gbọ́ ayé làgbé gẹ́gẹ́ bó ṣe jọ̀gà wọn ẹ ẹ ní sisi o kọ̀ọ̀kan náà yín ẹ ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ o ilé ò ní yánjú yín o òkú ò ní fẹ̀jẹ̀ yín wẹ̀ ẹ ẹ mójútó ń tẹ́ ẹ bá ń ṣe ẹ ẹ mójútó ìwọ ń tiẹ ìwọ tó kórun pàdé nù yìí wọ́n ní ìyàwó rẹ̀ wá fẹjú ẹ̀sùn ó lóun wò ta ha náà rí òṣè mi èèyàn kóbìnrin di iṣẹ́ yìí kọ́ lọ bọ̀rọ̀ mo wí tèmi fún ọ o sọ gbọ́ Bọ́lájí ẹ bá ń ẹ tẹ̀ ń nú bí tí bá ti gbé ẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ò jù bá ń lọ. wọ́n ti ẹ̀gbà wọ́n lè wò tí ìmọ̀ àrùn fìtì dáadáa ti ẹ bá ọ láti ìjọ ìtò ti débi o ò lè dá àrùn lásán àrùn mọ́tò. ọ̀gá mò ń fìtì ẹ̀ náà. òun fìtì ẹ̀ lọ́nà wáyà méjì papọ̀. mo fìtì ah ẹ dákun ayélujáde bá ń kọ o. wọn náà sì ń wòran ọ̀rọ̀ mi ò jù bá ń lọ ṣé ẹni tẹ́ fẹ́ sọ àbí. mo lọ́rọ̀ sà. mo lọ́rọ̀. ẹ bẹ́ẹ̀ mo kàn fún ìmọ̀ràn tẹ́ ẹ gbà wá bó tẹ̀ jẹ́ pé mo ò retí eléyìí ní ẹnu yín mo sì kí Bọ́lájí náà àti ọ̀gá wa yílà pé bó tẹ̀ pé Bọ́lájí òun pé òun kàwé kó má fi ṣe gàrúṣà bó tẹ̀ yẹ káwò kàwé lè ṣẹ́ẹ̀bí wa kádàrá ni tó ti yé mo kí pé kò gbéraga sí à mo sì sọ fún ọ pé bó ṣe kú bó ṣe lè péyàn sí láyé yóò ṣe yóò gba ní tẹ̀yìn bá ṣe bó ṣe ń ṣe ni mo máa ṣe lọ́wọ́ tó ti yé ọ̀gá dúpẹ́ lọ́wọ́ yín dúpẹ́ lọ́wọ́ ayélujára náà. ẹ ṣe kò sàn ẹ ṣe mọ̀ pé bàtí èmi náà fẹ́ wá iṣẹ́ wá sí ilé yìí ẹ la àwọn ìlànà kan àti olùkọ́ kalẹ̀ tèmi náà tèmi náà dẹ̀ ṣe lórí pé mo máa mú ẹ àti bẹ́ẹ̀ ní ẹjọ́ ga wa gan ẹ ìṣe yín dá ọ̀pọ̀ ṣe eré ilé jẹ́ fún wa ṣùgbọ́n ẹ ṣe kò sàn ẹ ṣe mi dúpẹ́ sàn. mo gbà ládùúrà pé iṣẹ́ ìṣẹ́ yín ló ṣe iṣẹ́ yín ni ọ̀jẹ́ ẹ̀ báláyé fọ́ọ̀tì ẹ̀ ṣiṣẹ́ oníṣẹ́ o ẹ̀ jèrè ẹ̀ rèrè jẹ o ẹ̀ jèrè ẹ̀ rèrè jẹ o. ayílà pé bá a mójútó gbogbo wọn bá a mójútó wọn o ilé tí ọmọ àrùn fi ti kọ bí ó ṣe ṣe o kọ bí ó ṣe ṣe o ẹ padà lẹnu sẹ. àtòrí láyé o àtòrí láyé o lọ síwájú a tún lọ sẹ́yìn àtòrí láyé o. èmi ni mo ń ṣe sí láti bí ọjọ́ bíi mẹ́ta mo ní kó wá rí mi mo ò rí ẹ ọjọ́ tí mo wá sí workshop yìí mo láìkẹ́ ẹ ní nàá tí mi ò bá láìkẹ́ ẹ pọ̀ ń bẹ̀ ẹ nàá ìwọ nìkan ni o rí pé ìwọ nìkan ni mo fún káàdì mi torí pé mo rí bó ṣe ń ṣe mo rí pé ọmọ alálùbáríkà ni wọ́n tí mo ti ìní sunday mo ní tó bá di ọ̀la tí bá jáde kí n dé workshop kí wọ́n á béèrè pé kí ló dé tí mi ò rí ẹ inú mi dẹ́dùn pé mo rí ẹ lẹ́yìn àwọn ọ̀ràn kan ṣe pàtàkì tí mo fẹ́ sọ bó ṣe ń wọ̀ mí mo ti ní ọkọ mi ò dẹ̀ tún ní ọkọ the reason is that ni pé ọkọ tí mo ní láti bí eighteen years tèmi àti ẹ ti jọ wà kò sí ọmọ láàrin wa mo ló mú mi jáde ìgbà tí mo lè jáde mo tọ̀ àwọn àgbà lọ wọ́n wá wọ́n wá sọ fún mi pé ẹni tí mo fẹ́ àní ìbímọ fúnra wa bàbá lò forty years but kí n lọ wá ẹni tó bá lò sí mi pé òun mo lè rí ọmọ ní ara ẹ̀ ọjọ́ tí mo wọ́n wá sí workshop yẹn yẹn mo láìkẹ́ that's why mo fẹ́ ní káàdì mo fẹ́ kó ṣe mí lóore kí mi náà lè ṣe ẹnu oore tí mo fẹ́ kó ṣe mí ni pé kí ọmọ tí mo fẹ́ bí kó ti ara ẹ̀ jáde nǹkan tí mo fẹ́ sọ nìyẹn báwo ló ṣe rí sí. lákọ̀ọ́kọ́ mo fẹ́ tọrọ àforíjì pé mi ò tètè yọ sí kó má pọ̀ dàbí àfojúdi you understand ẹ̀rẹ̀mọ̀ pé workshop wa iṣẹ́ pọ̀ lọ́tún lọ́sì jẹ́ kí n ráyè so ẹ má bínú ẹ nípa ètí ètò bá mi sọ ó lágbára kan àkọ́kọ́ mo kéré sí yín ẹ̀kejì dẹ̀rẹ́ mo ní nǹkan tí mò ń fẹ́ máa mo rò pé nǹkan tẹ́ sọ yẹn mi ò rò pé ó lè pọ́sibù mọ́. ayé ṣerú ẹ̀. máa mi ò rò pé mo lè ṣorú nǹkan báyẹn. mo fi fi bó tiẹ̀ ṣe jókòó máa wáyé tó kù dáadáa kí ló ń ṣe ẹ́ o understand ẹ́ nǹkan tí mò ń bẹ̀ sọ o understand nǹkan tí mo mọ̀ bí báyìí náà ń bọ̀ lọ́sà tó fẹ́ wọnú bẹ̀yẹn lọ ni kí ló ń ṣe ẹ́ pẹ̀pẹ́ ti bí báyìí ìlọ́lódé ń pa ń sùn ẹ o mọ̀ nǹkan tí mò ń bẹ̀ sọ àní kò dúró síbi ẹ̀ nǹkan tí mò ń bẹ̀ sọ ẹ kì í bẹ̀ ṣe sẹ́tì ara ah. understand sunwabi sunwabi sunwabi sunwabi sunwabi ẹ jẹ́ wà báyìí wo lọ ní ká lọ parí ọ̀rọ̀ wa nìyẹn. ikú tẹ sọ yìí ó lágbára gan mo lẹ́ni tí mò ń fẹ́ wa àní kò máa jẹ́ kí n wá báyìí lọ. àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú àtúntò sẹ́yìn ni àtòrìláyé o àtòrìláyé o. ò síwájú àtúndò sẹ́yìn mo kàn ní kí n bóò ní tó ń lọ ó mọ̀ pé o. ìgbà tí mo débẹ̀ mo rí i pé overfloating ni ọkọ̀ yẹn ṣe mo lè bá wọn ṣe ó ti wá pa. ó kárí láyé ṣé ó ti gbọ́. bẹ́ẹ̀ ọ̀dà àbáwọ̀ torí màdámì ẹ̀ kì í ṣèyàn kan tá kàn sáà lè ṣiṣẹ́ pé ẹja sáà kẹ́ bẹ̀ èèyàn gidi ni wọ́n sọ ọmọlúwàbí fún wa torí ẹ̀ ló jẹ́ kí n sọ pé kó lọ bá ń lé kó lọ bá a sí ọkọ rẹ̀. kí wọ́n tẹ̀lé kí n fún yín ní owó yìí. wọ́n ti fún olówó ara tí mò ń sọ irú èèyàn bá làwa máa ń fẹ́ irú àwọn tó ń fẹ́ lọ síwájú iléeṣẹ́ nù tó fẹ́ kí iléeṣẹ́ ọ̀dọ̀ ẹnu kọlẹ̀ ẹ ká sanwó lásìkò kí n mọ̀ kó lè fọ́ nìkan àbọ̀wárí ọ̀ka ìlàyé ọmọ ọmọ ṣe ni o ní tẹ ojúlẹ̀ mọ́lẹ̀ wọn iṣẹ́ ògùn là ń ṣe ògùn ò ní fẹ̀jẹ̀ rẹ wẹ̀ ògùn ò ní fẹ̀jẹ̀ rẹ wẹ̀ wọn ní ó rí ọmọṣẹ́ tí ó múnú rẹ dùn torí òun múnú mi dùn òun mú inú mi dùn o wò pé mo kéré sí ọ o tún wà inú rẹ ó dùn ò ní bàjẹ́ wọn náà wàá bá ń gba ilé yìí ọ̀gá ìláyé ẹ lọ bá àwọn yòókù rẹ torí mo ti ní ká parí bẹ́ẹ̀sì kan tán gbé wa aláàjì lọ lọkọ kò sì ní pẹ́ gbé padà lórí travel ẹ lọ parí ẹ̀ pápá kan. ọmọ tó dáa tó yá yìí ni kódà mo gbà fún un báwo gbà ó kojú òṣùwọ̀n ó pegedé yẹtí yẹtí ó kọjọ sí ní kúlẹ̀ ṣé kò dà ìyàbò láì. kúkú dà ẹ̀kọ́kọ́ báyìí tó bá ń yọjú sí mi ní ẹnu iṣẹ́ kì í sí nǹkan tó burú bẹ́ẹ̀. gbogbo wa ló ti ń bọ̀ báyìí. mo lọ sọ́jà ni mo ṣe ń darí ìbọn mọ́ ní kí n kú yà kí ẹ. kí ló wá rà bọ̀ fún mi báyìí. bọ́lájú wọ̀ gbà tí mò ń bọ̀ mo ra àpò tí mo jẹ ní mọ́tò ṣé wàá jẹ mo ti gé jẹ ń bẹ o. a jẹ iye bí bẹ́ẹ̀. Ah, hmm, má rí mo ti jẹ́ bẹ́ẹ̀. a ní mo ti jẹ́ sẹ́ o ṣé gúnlẹ̀ ó ṣe é. etí etí rọ̀bẹ̀ olú wa fẹ́sẹ̀ báyìí. mo fi yan nǹkan ẹ tó bá ṣàdílé ṣàwárí nǹkan tí mo ti fẹ́ ṣe. etí dé. hello hello ma ọkọ yẹn tún ti yọnu ìdààmú bọ̀ àsìlẹ̀ máa ṣe ok. Take care. Yes. Bye bye. Yes. Yeah. Bọ́lájí. Ta ló tún pè lẹ́nu iṣẹ́? Ìkan lára àwọn customers wa ni. Ọkọ̀ tá a bá wọn ṣe kó tútù yọnu, òun náà ní kí n wá sílé kí n wá ṣe. Ṣé ènìyàn ò lè gbé wá ni? Ọkọ̀ yẹn ò lè start ni, ìdé náà ni màá ti lọ bá wọn ṣe. Ṣèbóbìnrin ni. Today lóòótọ́ obìnrin ni kí ló kí ló wá ń rùn lọ́kàn ẹ́ kí ló ń rùn lọ́kàn. mo bọ́lájí ṣáà máa rọra o mo sọ fún ẹnìyẹn máa rọra o. o ti wá jowú mi. mo jowú kan sọ fún ẹni ṣáà máa rọra ṣá. kí ló fẹ́ ṣe ní báyìí. mo máa wọ ètò bá délé wàá yìnbọn fún àṣẹ sí i. trust ẹ mo trust ẹ. kí <laughs> wọ́n máa lọ báyìí náà. aṣọ tí ń lọ ní faramọ́ mi díẹ̀ náà first tó máa wá kí mi ń bíṣẹ́ kò mọ̀ pé mi ṣe lò wá tọ́gẹ̀ bàbá rí wa pé ìyàwó ẹ̀jẹ̀ kò tẹ̀ ó jẹ́ máa lò jẹ́ máa lò wá sí i. àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o àtòrìláyé o àtòrìláyé o ò síwájú àtúndò sẹ́yìn ni àtòríláyé o àtòríláyé o àtòríláyé o. ẹyẹ ni ètò ojú mẹ́ta kan tí mo rí ọ ládùúgbò tó sá máa ń kọjá máa níjọ kan kò tiẹ̀ máa mí tiẹ̀ tí mo ní pẹ̀lú ẹ̀ kì í sọ̀rọ̀ tó le mo fẹ́ kémi àti ẹ̀ kájọ máa ṣe wọléwọ̀de inú mi dẹ̀ máa dùn kó máa appreciate pẹ̀lú mi. <laughs> Ah! ìwọ ọlọ́run o mo dẹ̀ gbàdúrà láàárọ̀ yìí o ẹdùn náà tí n bá gbọ́ yín dáadáa ẹni pé kí i associate pẹ̀lú yín. bẹ́ẹ̀ni. <laughs> ẹ gbà mí ẹ gbà mí torí ọlọ́run ah! ẹdùn náà ṣé kìí ṣe pé orí yín ti burú ṣá in fact ẹ ti ya wèrè kò dẹ̀ ní dáa fún yín ah! ẹdùn náà ẹ̀yin rédèrèdè ẹ̀yin rádaràda yìí ṣé mo kọ́ sórí mi pé mò ń wọkọ̀ káàkiri ni mo jọ àwọn obìnrin tó jẹ́ pé ẹlẹ̀ tó sùn lójú ọ̀nà ni ẹ ẹ wò ó ẹ jẹ́ sọ fún yín o ẹ ní ṣoríire fún ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. kí ló dé èmi sí yín ẹ ní ṣoríire. ṣó lè tó bẹ́ẹ̀ ni. olóṣèlú lórí burúkú èmi náà mo ti máa tó gùn gàràgàrà bọ̀bọ̀ bọ́lájí yẹn tó ń fẹ́ ni àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o láyé o àtòrí láyé o tó bá lò sí. bí ọ̀rọ̀ ṣe rí mo ṣe sọ fún yẹn yétúndé fẹnu kọ ni fẹnu kọ ni. àmọ́ àáfà ṣé tabasha ti wá ìtàn aláboyún wá ṣé ara ò yá. tẹ bá ti lè mú ìtàn aláboyún dé ọ̀dọ̀ ìní àáfà Adébáyọ̀ ọ̀rọ̀ yétúndé di tayọ. mo fẹ́ jẹ́ kí yétúndé kú iṣẹ́ àáfà a ṣe kọ́mọ kébé a lọ wá ètò aláboyún wá. ẹ o ẹ ṣe bọ ọ hm? ah. ẹ̀. Àtòrí láyé o, àtòrí láyé o síwájú a tún lọ sẹ́yìn ní àtòlùbáyé o. pẹ̀lú ọ̀rẹ́ mi ó mà tọjọ́ mẹ́ta mo dẹ̀ sọ fún ẹ pé kó wá lọ́jọ́ Sunday o bọ̀bọ́ yẹn wà náà ẹ̀ẹ́ o pẹ́ láti church no problem mo ń béèrè ọjọ́ tuntun máa wá èmi ò mọ ọjọ́ tuntun máa wá o but anyway tó bá ti wá máa kọ́ ni má wọ̀rọ̀ ọ̀bọ yẹn máa dùn ọ̀bọ yẹn dùn gan ọlọ́run tí wọ́n gan bá rẹ̀ wá láìké gbẹ̀nu ẹ sọ̀rọ̀ ok màá pè é màá pè é padà màá pè é thank you. ta ni èmi bọ́lájí ni mà. wọlé abọ́lájí. ẹ kúrò lẹ́mọ̀. wọlé ìwọ ló ń kalẹ̀ kó dẹ̀ ṣe bí àlejò báwo ni ṣé wọn kì í. ni mo wá rí o. kí ni ẹ. ẹ ṣáà mọ obìnrin àfẹ́sọ́nà mi. òun ló ṣàìsàn ní ẹnujọ́ mẹ́ta yìí. a gbé káàkiri gbogbo ilé ìwòsàn kò rí nǹkan tó ṣe labata kan abalọba àáfà kan ìgbà tá a dé ọ̀dọ̀ àáfà yẹn àáfà yẹn ló jẹ́ kó yé wa pé wọ́n lè mágùn sí lára ni ẹ eh? kí ló ń jẹ bẹ́ẹ̀ mágùn kí ni ìtumọ̀ yẹn. kinní kan tó máa ń gùn bíi okùn tó yẹ tó bá ti fi kalẹ̀ báyìí obìnrin tó bá ti dà kọjá ọkùnrin tó bá ba alájọṣepọ̀ ọkùnrin yẹn máa kú. yọ̀nà omi ìpè kí n tọ́ máa ń mọ̀ sílẹ̀ obìnrin tó bá ń ṣẹ̀ṣẹ̀ kú sí tàbí ọkùnrin tí wọ́n máa ń tó máa ń mú obìnrin gbẹ tàbí ọkùnrin tí ó bá ti láṣepọ̀ pẹ̀lú ẹlòmíì. èèyàn obì kan ló ló fi kinní yẹn kalẹ̀ fún tó lọ dà kọjá Ah. ṣé lè mọ̀ pé iṣẹ́ mi kò jẹ́ kí n ráyè lọ títí láti súnmọ́ ìgbà tí mi ò súnmọ́ fún bí ọjọ́ mẹ́rin tí mágùn yẹn ti wà lára ẹ̀ ló wá di àìsàn sí lára ìgbà tá a dẹ̀ dé ọ̀dọ̀ àfà àfà jẹ́ kó yẹ wa pé ọ̀nà àbáyọ wà fún ah. ìgbà tá a bèrè lọ́wọ́ àfà pé kí lọ́nà àbáyọ àfà jẹ́ kó yé wa pé ìtọ̀ aláboyún ni ètùtù tí a máa lò fún. ìbọ́lá ní kẹ́ ti rí yẹn. ìgbà tí èmi gan máa fi wò rárá rárá ta ni aláboyún tó súnmọ́ mi tí mo mọ̀ tí mo lè lọ bèrè ìtọ̀lọ́wọ́ ẹ̀ ìgbà tí mo máa wò lọ tí mo máa wò bọ̀ mo rí pé ẹ̀yin nìkan ni mo mọ̀ tó súnmọ́ mi nítorí ẹ̀ mo fi tọ̀ yín wá pé kẹ́ ràn mí lọ́wọ́. èmi bẹ́ẹ̀ ni. bọ́lájí ó tiẹ̀ wá ro ibòmí èmi ló wá rò pé ìtọ̀ mi ló fẹ́ ló fẹ́ lò fún ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ah, ah, ah, tí mo dẹ̀ sọ problem tí mo ní fún ẹ ó mọ ìgbà tí mo ti ń wá oyún yìí nà ọlọ́sà ìlú tó fún mi tó wá fún mi lélẹ̀ ó wá ní o tún fẹ́ lo ìtọ̀ mi tún fẹ́ pa mí ni. àpáyìn ẹ wọn kàn ní tàbá mútọ wáyé pé ó máa kú láàrin ọjọ́ méjì tàbá mútọ wáyé pé ó máa kú. kò ṣeé ṣe kò ṣeé ṣe mi lè fi tọ̀ mi sílẹ̀ mi lè fi tọ̀ mi sílẹ̀ ẹ ẹ ẹ kàn lo kẹkàn lo tọ̀ mi just like that kẹkàn pa mí dànù àbí kí wàá tìyàwó ẹ̀dẹ̀ wà lé ayé kẹ máa lè àbí mo lè ṣe kò ṣeé ṣe. máa fún ẹ ní ní mi fún ẹ mo jẹ́ kí n ronú fún mi time jọ fún mi time kí n ronú sí ìtọ̀kọ ìgbẹ́ni. tí bá tiẹ̀ wá fún wọn nítọ̀ yẹn kan bàbá bí kò ṣe kọ́ wọn lọ fi iṣẹ́ oògùn owó àbí kàn fi ṣe nǹkan mìíràn. ọmọkùnrin náà máa ṣe ní lóore bàbá ní kárò náà ṣe ní lóore o ọ̀rọ̀ yìí le o ọ̀tí tó wá béèrè ó ní agbára jù tí wàá ní kí n ṣe báyìí thank you